ìwé johannu orí kọkànlá ara ọkùnrin kan sì ṣe aláìdá lásàrù ará bẹ́tánì tí í ṣe ìlú maria àti màtá arábìnrin rẹ̀ maria náà ni ẹni tí ó fi òróró ìkunra kún olúwa tí ó sì fi irun rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù arákùnrin rẹ̀ ní lásàrù ṣe ara ẹni tí kò dá nítorí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí i wípé olúwa wò ó ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá nígbà tí Jésù sì gbọ́ ó wí pé àìsàn yìí kì í ṣe sí ikú ṣùgbọ́n fún ògo Ọlọ́run kí a lè yin ọmọ Ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀ Jésù sì fẹ́ràn Màtá àti arábìnrin rẹ̀ àti Lásàrù nítorí nígbà tí ó ti gbọ́ pé ara rẹ̀ kò dá ó gbé ijọ́ méjì sí i níbì kan náà tí ó gbé wà ǹjẹ́ lẹ́yìn èyí ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún pé Rábàì nílọ́lọ́ yìí ni àwọn Júù ń wá ọ̀nà àti sọ́ọ́lì òkúta ìwọ sì tún padà lọ síbẹ̀ Jésù dáhùn pé wákàtí méjìlá kí ń bẹ nínú ọ̀sọ́ kan bí ẹnìkan bá rìn ní ọ̀sán kì yóò kọsẹ̀ nítorí ó rí ìmọ́lẹ̀ ayé yìí ṣùgbọ́n bí ẹnìkan bá rìn ní òru yóò kọsẹ̀ nítorí tí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀ nǹkan wọ̀nyí ni ó sọ lẹ́yìn èyí ni ó wí fún wọn pé lásàrù ọ̀rẹ́ wa sùn ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí dìde nínú oorun rẹ̀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 kí ẹ lè gbàgbọ́ ṣùgbọ́n kí ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ rẹ̀ nítorí náà tọ́mọ́sì ẹni tí a ń pè ní dídímù wí fún àwọn ọmọ ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé ẹ jẹ́ kí àwa náà lọ kí a lè bá a kú pẹ̀lú. nítorí náà nígbà tí jésù dé ó rí i pé a ti tẹ̀ sínú ibojì ní ijọ́ mẹ́rin náà ǹjẹ́ bẹ́tánì súnmọ́ jerusalem tó fọlọ́ǹgì mẹ́ẹ̀ẹ́dógún ọ̀pọ̀ nínú àwọn júù sì wá sí ọ̀dọ̀ màtá àti maria láti tù wọ́n nínú nítorí ti arákùnrin wọn nítorí náà nígbà tí màtá gbọ́ pé jésù ń bọ̀ wá ó dàdé lọ́pàdé rẹ̀ ṣùgbọ́n maria jókòó nínú ilé nígbà náà ni màtá wí fún jésù pé olúwa ìbá ṣe pé ìwọ wà níhìn arákùnrin mi kì bá kú ṣùgbọ́n nísinsìnyí náà mo mọ̀ pé ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run yóò fi fún ọ. jésù wí fún un pé arákùnrin rẹ yóò jíǹde màtá wí fún un pé mo mọ̀ pé yóò jíǹde ní àjíǹde nígbẹ̀yìn ọjọ́ jésù wí fún pé èmi ni àjíǹde àti ìyè ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè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 olùkọ́ni dé ó sì ń pè ọ́ nígbà tí ó gbọ́ ó dìde lọ́gán ó sì wá sọ́dọ̀ rẹ̀ jésù kò ṣáà tí ì wọ ìlú ṣùgbọ́n ó wà níbì kan tí màríà pàdé rẹ̀ nítorí náà àwọn júù tí ó wà lọ́dọ̀ rẹ̀ nínú ilé tí wọ́n ń tù nínú nígbà tí wọ́n rí tí màtá dìde kọ́kán tí ó sì jáde wọ́n tẹ̀lé e. wọ́n ṣe bí ó ń lọ sí ibojì lọ sunkún níbẹ̀ nígbà tí Màríà dé ibi tí Jésù gbé wà tí ó sì rí ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó sì wí fún un pé olúwa ìbá ṣe pé ìwọ wà níhìn arákùnrin mi kì bá kú ǹjẹ́ nígbà tí Jésù rí tí ó ń sọkún àti àwọn Júù tí ó bá wá ń sọkún pẹ̀lú pẹ̀lú rẹ̀ ó kérora ní ọkàn rẹ̀ inú rẹ̀ sì bàjẹ́ ó sì wí pé níbo ni ẹ̀yin gbé tẹ́ sí wọ́n wí fún un pé olúwa wá wò ó jésù sọkún nítorí náà àwọn júù wí pé ṣáà wò ó bí ó ti fẹ́ràn rẹ̀ tó àwọn kan nínú wọn sì ń wí ọkùnrin yìí ẹni tí ó la ojú afọ́jú kò lè ṣe é kí ọkùnrin yìí má kú bí nígbà náà ni jésù tún kérora nínú ara rẹ̀ ó wá sí ibojì ó sì jẹ́ ihò tí a gbé òkúta lé ẹnu rẹ̀ jésù wípé ẹ gbé òkúta náà kúrò màtá arábìnrin ẹni tí ó kú wí fún pé olúwa ó ti ń rùn nísinsìnyí nítorí pé ó di ijọ́ mẹ́rin tí ó ti kú jésù wí fún pé èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ò rí ògo ọlọ́run nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí agbétẹ̀ òkú náà sí jésù sì gbé ojú rẹ̀ sókè ó wí pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi nígbà gbogbo ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó kígbe ní ohùn rárá pé lásàrù jáde wá ẹni tí ó kú náà sì jáde wá tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀ a sì fi gèlè dì í lójú jésù wí fún wọn pé ẹ ẹ sì jẹ́ kí ó máa lọ nítorí náà ni ọ̀pọ̀ àwọn júù tí ó wá sọ́dọ̀ maria tí wọ́n rí ohun tí Jésù ṣe wọ́n gbà á gbọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn tọ àwọn Farisí lọ wọ́n sì sọ fún wọn ohun tí Jésù ṣe nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn Farisí pé ìgbìmọ̀ jọ wọ́n sì wí pé kí ni àwa ń ṣe nítorí ọkùnrin yìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì bí àwa bá jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ènìyàn ni yóò gbàgbọ́ Àwọn ará Róòmù yóò sì wá gba ilẹ̀ àti orílẹ̀-èdè wa pẹ̀lú. Ṣùgbọ́n Káyáfà ọ̀kan nínú wọn ẹni tí í ṣe olórí àlùfáà ní ọdún náà ó wí fún wọn pé ẹ̀yin kò mọ ohunkóhun rárá bẹ́ẹ̀ ni ẹ kò sì ronú pé ó ṣàǹfààní fún wa kí ènìyàn kan kú fún àwọn ènìyàn kí gbogbo orílẹ̀-èdè kí ó má bàa ṣègbé kì í ṣe fún ara rẹ̀ ni ó sọ èyí ṣùgbọ́n bí ó ti jẹ́ olórí àlùfáà ní ọdún náà ó sọ tẹ́lẹ̀ pé Jésù yóò kú fún orílẹ̀-èdè náà kì í sì ṣe kìkì fún orílẹ̀-èdè náà nìkan ṣùgbọ́n pẹ̀lú kí ó lè kó àwọn ọmọ Ọlọ́run tí a ti fúká kiri jọ ní ọ̀kan ṣoṣo nítorí náà láti ọjọ́ náà lọ ni wọ́n ti ń jọ gbìmọ̀pọ̀ láti pa nítorí náà jésù kò rìn ní gbangba láàrin àwọn júù mọ́ ṣùgbọ́n ó ti bẹ̀ lọ sí ìgbèríko kan tí ó súnmọ́ aginjù sí ìlú ńlá kan tí à ń pè ní efraimu níbẹ̀ ni ó sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àjọ ìrékọjá àwọn júù sì súnmọ́ etílé ọ̀pọ̀lọpọ̀ láti ìgbèríko wá sì gòkè lọ sí Jerúsálẹ́mù síwájú ìrékọjá láti ya ara wọn sí mímọ́ nígbà náà ni wọ́n wá Jésù wọ́n sì ń bá ara wọn sọ bí wọ́n ti dúró ní tẹ́ḿpìlì wípé ẹ̀yin ti rò ó sì pé kì yóò wá sí àjọ ǹjẹ́ àwọn olórí àlùfáà àti àwọn Farisí ti pàṣẹ pé bí ẹnìkan bá mọ ibi tí ó gbé wà kí ó fi wọn kí wọn kí ó lè mú un